وعن عائشة جاءت فاطمة بنت أبي حبيش إلى النبي صلى الله عليه وآله وسلم فقالت يا رسول الله إن امرأة مصلحة فلا تطهر أفأدع الصلاة قال لا إنما ذلك عرق وليس بحيض فإذا أقبلت حيضتك فدع الصلاة وإذا تدبرت واعتزلي عنك الجمع ثم صلي وللبخاري ثم توفى توضأ لكل الصلاة وأشار مسلم إلى أنه حذفها عمدا الحمد لله كل ما وافق الحافظ بن حجر رحمه الله كلها لا يمسك nípa ọ̀kan tó máa ń bá àlùwàlá jẹ́ wọ́n ti ṣàlàyé fún wa nípa wọn àti báwo ni òun ti ṣe jẹ́ ọ̀kan nínú nǹkan tó lè fi sábà lè kí àwọn àlọ́ bàjẹ́ lẹ́yìn ẹlẹ́yìn wọ́n máa kàdé ti àìsàn ọ̀bí ọ̀gá ọ̀gá ń ká wa ìpín máa ń bọ̀ àti mùsùlùmí tí wọ́n fi jáde. àdéhùn yìí ọjọ́ ọ̀kan nínú àwọn àdéhùn èyí nípa ọ̀kan nínú tí máa bá lò lájẹ́ ilé ìdálórí ẹ̀sẹ̀ àwọn. Àìsàn sọ fún wa nípa bí Alpina ọmọ àgbàdo àkọ́bẹ́sì òṣèlú wa tó náà nígbà Mùhàmmad ọlọ́gbọ́ àwọn àríwá ìfẹ́lẹ̀ àbùsọ̀tà nàbí kí o fi ṣe ọlọ́ إن امرأة أخرى صلاة أخرى èmi jẹ́ ọkùnrin kan tó máa ń ṣe ẹ̀sẹ̀ ààbọ̀ mo jẹ́ arábìnrin kan tí ẹ̀jẹ̀ àárẹ̀ máa jáde lára rẹ̀ fẹ́lẹ́ ọ̀pọ̀ ìyá sì máa ń mú ní lẹ́sẹ̀ ní tí máa bẹ ní màrà nígbà kan. Ẹ̀yin pé ìhàmù náà jáde lára rẹ̀ ní gbogbo ìgbà èyí àti máa ń mú jẹ́ni tí kò fẹ́ ní màrà. Bàbá rẹ̀ ò sọ ẹ́ ǹjẹ́ mo wá lè pa ìran títí fìdí lára rẹ̀ lẹ́. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá àlọ́ àìsílẹ̀ ọ̀nì rárá. Ìlànà àdáyẹ̀rẹ̀ kàrẹ́ rọ̀ pọ̀ ní. Oòrùn ìdẹ̀sí ń jáde lára rẹ̀ yẹn òbí ara kan lélẹ̀ ẹ̀jẹ̀ tí ń tara kan jáde lélẹ̀ wà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ayọ̀gbọ́n kìí ṣe ayọ̀ kìí ṣe kan ẹ̀kíra àkọ́bẹ́lẹ̀ ayọ̀gbọ́n tó kí bí ìnàmẹ́rẹ́ lékí ọ̀rẹ́ òkun ètí ń jáde lára rẹ̀ yẹn ẹ̀jẹ̀ tí máa tara kan jáde wà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ayọ̀gbọ́n kìí ṣẹ̀lẹ̀ kan sùn. فإذا أقبلت حيضتك تعنا نيبتين قصر روا فدع الصلاة أنا يقوف على فكرتي وإذا أدبرت فلا تتقطع وتدري عنك الجنة وإن يكون لا رأي ثم صلي وللبخاري عبارة عن الإخوان التي إمام البخاري قال أما توضئي لكل صلاة حينما سر لكم قوما وأشار مسلم الإمام مسلم وأتوقع بكل أوام مقطع اللي هو البخاري من ṣùgbọ́n ọ̀rọ̀ yìí àǹfààní pọ̀ ń bẹ púpọ̀ wọ́n àǹfààní tó wà ń bẹ òun náà ni pé obìnrin kì í ṣe obìnrin You kì í ṣe wò ọkùnrin ètò ọbẹ̀ ìfọ̀bẹ̀ yìí ọkàn nínú àwọn sáré kì í ṣe àwọn ànábì sọ̀rọ̀ bá àwọn àbùsẹ́lẹ̀ ìyàwó Abdullahi ibn Yash ọbẹ̀ ìlú àwọn ọwọ́ láti wá tẹ̀lé lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ bá àwọn àbùsẹ́lẹ̀ ọba ànábì sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ náà sọ̀rọ̀ eléyìí tọ́ka sí wípé. tó bá ti pé ìhòòhò bá lóhun obìnrin ni níṣẹ́ ni ọ̀gá lọ sọ́dọ̀ àìsà kó sọ ti ń ṣe fún àìsà tí àìsà wà bá béèrè lọ́ba àti sọ̀rọ̀ bá àgbà tó ṣẹlẹ̀ láti bí wọ́n fèsì fún àìsà láti ti fẹ́ ṣùgbọ́n kò síbẹ̀ tààràtà tó lọ sọ́dọ̀ àti sọ̀rọ̀ bá àgbà tó ṣẹlẹ̀ láti ti fẹ́ léyìí ti àfihàn àti nínú àwọn ẹ̀mí lórí pé ohun obìnrin kọ́ ìkẹ́ o. oríṣiríṣi àwọn àtẹ̀lẹ́tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló èso ti pé ọgbọ́n àwọn obìnrin wá wọ́n á ti béèrè lọ́dọ̀ àrẹ sọ wá ìwà ìṣẹ̀lẹ̀. tí ẹ̀ máa sọ pé ìdíkà gbígbọ́ ohun obìnrin àti gbóbìnrin kọ́ bọ́ọ̀kùnrin sọ̀rọ̀ kọ́ọ̀sùn lè nàbí ìsọ̀rọ̀ wá ìwà ìṣẹ̀lẹ̀. tí ẹ̀ máa sọ pé níyẹn ó wà ṣẹ̀ṣẹ̀ àríwá nàbí yàtọ̀ sí lómi. أصل الأصل عدم الخصوصية èyí tó kún dárí lórí ni pé ààrẹ specialize fún àwọn tó ń bá sẹ́nu láìpẹ́ lédè lè gbìyàn lọ kárí gbìyàn ohun obìnrin ṣe òwò fún ohun obìnrin ṣe òwò lè bá ní kẹ́ni sọ̀rọ̀ ṣùgbọ́n nítorí àwọn bá ti léèwọ̀ òun náà ní fóbìnrin ọmọ ọ̀rọ̀ owó sọ̀rọ̀ ọmọ ilẹ̀ oògùn sọ̀rọ̀ lọ́nà tó fi dá wàhálà rẹ̀. Ẹbí èyí wa, ọmọ ẹ̀sùn sọ̀rọ̀, ọmọ ẹ̀sùn mẹ̀kìmẹ̀kì sọ̀rọ̀ lọ́nà tó fi dá wàhálà rẹ̀. Eléyìí lọ́nà ọba ti lé wọ̀. Bákan náà, lọ́ọ̀gá tó wà bẹ́ẹ̀ ló ní bí wọ́n ti obìnrin pẹ̀lú orúkọ ọkọ rẹ̀. Ọkọ rẹ̀ ni Abdullahi bin Ọ̀nà Jáṣì ṣùgbọ́n ń kọ́ ọ̀nà ọkọ̀ pípa ọ́pẹ́lá bíntù àbí ṣùgbẹ́yìí wà ní ọ̀sẹ̀ ti tẹ̀ lọ. Ọ̀fẹ́ àwùjọ ẹ̀fẹ́ àwù tó chéǹjì ọkọ̀ rẹ̀. Gbogbo fọ́nmálì non art gbogbo àti níwlé tó fi non art. Ṣé kí ṣe tó pa ọkọ̀ wọn lọ? Ó kọ bàbá rẹ̀ náà ní ọ̀nà ìdẹ́sí o. Ẹ̀wọ̀n pa ọkọ̀.

ìgbà tó ti pé àyè ń bẹ pọ̀ ibi tó ti lè lọ ìbéèrè ibi tó ti lè lọ ìwádìí ibi tó ti lè lọ wá máa wá ọwọ́ akájígẹ́ hánì ọwọ́ àti náà kò láì máa kàn wọ́n fẹ́ sọ fọ́lọ̀ kíkù ń lẹ fi ìrè tó bá ti ọ̀gbìn gbà tó sì ìrèdè lé ẹgbẹ́ àtọkùnrin àtọkùnrin wọn lọ sí béèrè nígbà náà sọ̀rọ̀ wá àlọ́ àdìsẹ́lẹ̀ nígbà fún ọ̀gá náà. òní àrùn kúrò wà ilé òṣìṣẹ́ ọlọ́run ẹni mọ́ àtọ̀rẹ̀ kò èmi jẹ́ òun kan tó ṣe pé ó máa ń ṣe ẹ̀ka ọkọ ẹ̀jẹ̀ àárẹ̀ máa jáde lára. Ilé ìtumọ̀ ti pín ọjà ẹni tí ó sì béèrè ọkọ̀ máa ń tẹ́ sí òun tó tó béèrè. Ìjọba tí wọ́n bá máa tí ń yọ kò ní rọrùn ẹni tó sòkòtò rọ̀ máa láti ṣàlàyé ìtọ́rọ̀ wọn ò kó ní nípò nínú nínú wọn wọn kò tó wá pé àárẹ̀ láàyè wọn ò kó wọn kọ lọ sí laboratory òun mú sọ̀rọ̀ kó mú bẹ̀rẹ̀ lọ sí àwọn ilé ìgbésí ní ìṣọ́ ìyàwó ọ̀rọ̀ tó ná ẹbí òye kó wá ti ṣe nǹkan àbí ìgbésí máa ń ṣe ọkọ̀ gbọ́dọ̀ ti ṣàlàyé rẹ̀ lọ́nà tó ti jẹ́ fún wọn lè kọ́ létí ó ní tí ó bẹ̀rẹ̀ tó ṣe wí pé kẹ̀kẹ́ àárẹ̀ ti hàn wọ̀ ó máa jáde lára fẹ́rẹ́ ọ̀pọ̀ torí náà èmi kì í jẹ́mi tó mára inú ìró díẹ̀ ibi ìsèhábọ̀ ọ̀dà ìgbẹ́ bí háyì ìrúkú tí háyì bá ń jáde láàrin yẹn èèyàn mi jẹ́mi tó wà ní ìmára ó wá lérò ibi bẹ́ẹ̀ náà ní ìsèhábọ̀ náà ní ibi ìsèhábọ̀ bá ti ń jáde láàrin èèyàn mi jẹ́mi sí ọmọ ara kí ló dé tí fi ń béèrè nípa háyì ó sì béèrè nípa ìsèhábọ̀ nítorí tí ọ̀rọ̀ àìsí yìí kà lóko níbi àìsí bá ti gbà sẹ́ni máa wá sí wá gbà tó bá ti wá sí mòfin tọrọ ìgbélé yìí ti kò fi bàtà tó. ìgbà tó ti wò ó ní ẹ̀jẹ̀ lélẹ̀ ẹ̀jẹ̀ ní àìsí ó dé sí ìgbà tí àìsí kọ́ nínú àkàtẹ́ni tó má ìsèhábọ̀ náà kọ́ yóò fi sábà fi kàtẹ́ni tó má. ó wò ó síra ọ nípa pé ẹ̀jẹ̀ lélẹ̀ ẹ̀jẹ̀ lélẹ̀ yìí èmi yìí jẹ́ ẹni tó wà ní mímọ́ látàrí àwọ̀ látàrí àwọ̀ ìyọ̀mí lábá adáhùn sọ̀rọ̀ ǹjẹ́ mo wá lè pa ẹ̀rọ kékeré. ó ní òun kì í jẹ́ ẹni tó mọ́. tí wọ́n ti di ìgbésẹ̀ fún wọn máa sọ. ó sì mọ̀ pé nígbà tí wọ́n jẹ́ ẹni tó mọ́ látàrí ayọ̀ òun kì í kí ọ̀nà. ǹjẹ́ èrò òun kò wọ́n jẹ́ tó mọ́ látàrí ìsìn ṣé ìyẹn ti dédé kí kan ní kájílé háyọ̀ ọmọ wa tẹ̀sí kọ́ ti ara rẹ̀ jẹ́ nǹkan ọmọ àti ìrọ̀bí ìgbọ́n àti ìgbọ́n àti ìkọ́fíì sáàtì tẹ̀sí tó tó tó ṣe kí wọ́n bí má kí wọ́n dárí ta. Ṣùgbọ́n pé ẹ̀rì ìgbẹ́ àti ìgbẹ́ o yẹn ló ti di mọ̀tò ṣẹ́bí wọ́n tó ṣe béèrè wọ́n ṣe èsì rẹ̀ fún sọ́nà mẹ́ta wá tó ẹ wò bí arábìnrin ṣe níjọ́ ó lérò wípé òun àmàrà gẹ́gẹ́ bí ìgbà àìsàn wọ́n wá ń ṣe béèrè nǹkan láì sí nítorí kẹ́ ẹ̀jẹ̀ lélẹ̀ ẹ̀jẹ̀ lélẹ̀ ò mọ́ra kí n kò fi mọ́ra bẹ́ẹ̀ wá lórí lọ́pọ̀ fìlẹ̀ sẹ́ńtẹ̀ láti rìn ní ẹ̀. ọ̀kẹ́ ló ń sọ pé àtẹ́sọ́ àtẹ́sẹ́ lè fún ní ìbéèrè tó ti yé gbogbo yẹn. ṣùgbọ́n oúnjẹ àlẹ́sọ̀gbà àtẹ́sọ̀ ìgbésẹ̀ kì í fìrún kíkí lẹ̀. ọ̀rẹ́mi ni láà wọ́n fìrún kíkí sílẹ̀. kí ni ìtọ́jú mọ̀ sí kí sísọ tó ń sọ ibò sẹ́ni tó mára kò rí bẹ́ẹ̀. Wọ́n mára nítorí láì sí mára àgbékè rọ̀. Oríṣi eléyìí wọ́n lọ gbọ́dọ̀ ka ìrún kíkí sí. Èrò tó rò pọ̀ mára ètè lórí pọ̀ mára. Ìnáma dáadé ka ẹ̀rọ pọ́ọ̀nù ẹ̀jẹ̀ tí ń ìnáma dáadé ẹ̀rọ pọ́ọ̀nù ẹ̀jẹ̀ tí ń jáde lára rẹ̀ yẹn kìí ṣẹ̀jẹ̀ ní ìyàtọ̀ sí ẹ̀jẹ̀ tó jáde nínú ọ̀sán. Àjẹ́bí ìfẹ́ àwọn ọ̀sán ẹ̀jẹ̀ kan ní kí ó jáde látara àgbà. Yàtọ̀ sí háì, ẹ̀jẹ̀ kan lòun fi máa jáde láti ìsàlẹ̀ ìsàlẹ̀ àpò òbí. Ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì lóyún jáde nínú ọ̀sán láti bẹ̀rẹ̀ nígbà tí ó nínú àlàáfíà. Eléyìí ń jáde láti mú sàlẹ̀sàlẹ̀ àpò òbí eléyìí jẹ́ fífọ àpò má. eléyìí fi hàn pé kìí ṣe ayọ̀ eléyìí ẹ̀jẹ̀ tó ń jáde láti inú pani òun kìí ṣe tó lè sọ ọ́ dẹni tí ò má wọ́n wà á fi dẹni tí ò ní tí ò kíkẹ́ bí ìgbà tó máa ń ṣe ayọ̀. yìí sẹ́bi ayọ̀ bẹ́ẹ̀ ni kìí ṣe ayọ̀. فإذا أقبلت حيضته مثلنا إما في حيض وإما في مدع الصلاة لنا الكتب وإذا أدبرت فما تسمع فاغتسلي عنك الدم ثم صلي ويتقول عليك وبيتك يوم. يأتي حيث العبادة ويأتي مقرأة الجيد يوم kí ni tó àmọ̀ pé láì sí láì yóò ní kéde-kéde ní ní o àwọn ti tẹ́lẹ̀ kìí ṣe ní o. wọ́n ti dún pàdé pé nínú àwọn àdéhùn ni alẹ́ ìṣòro wà lóra sílẹ̀ kápẹ́ àlàyé fún àwọn oníṣẹ́ máa mọ̀ pé láì sí ti àbíòjì. ẹ̀yà ti dun pade pe ninu awon adehun ni wa lora sile fun awon onise maa ti so fun un nínú àdéhùn ayẹyẹ láwọn ọjọ́ tí àìsàn fi máa wà pọ̀. Ìyẹn kojú wọn jẹ́ pé àìsàn fi máa wá tẹ́lẹ̀ lọ́dún ìṣèlú. Oṣùbá ti tó déédéé ìgbà tí àìsàn máa wá pọ̀ tó ti mà. Ibi tó ṣùgbọ́n ti dá méjì ni àìsàn rẹ̀ máa dé. Àwọn ti rò pé ìjọ méje tó fi máa ṣe nǹkan oṣù ṣe ní èjì ẹ̀ta ẹ̀rin títí kékeré méje àná lòdì kíá. Ìjọ méje máa ti pé wàá wẹ̀ wà á bẹ̀rẹ̀ sí ní kírun láti jọ kẹjọ. ìpè háìdì ti tán ọ̀rọ̀ ti máa yọ ọjọ́ tó ọmọ bíi ṣèkí ni ọmọ ti fẹ́ háìdì. ilé ìjọ náà kọ̀kọ́ ó lọ fún wánú àdéhùn kan láti sọ bá àdìsúlà tó sọ iye ọjọ́ kan. ilé yẹn dá lórí kó fi sọ iye ọjọ́ tó máa fi ṣe nǹkan sọ́nà àdìsọ̀rọ̀ bá àdìbà àdìsọ̀rọ̀ wọn kọ́ iye ọjọ́ yẹn olókùn pààrọ̀ wọ́n ti bá ti tó dé àwọn kí ọ. nínú ọgbà wọn nù wọn ní àlàyé wa níbi tí wọn ti sọ fún tó dúpọ̀ sẹ́ni tó ti bẹ̀rẹ̀ sí ti nǹkan sùn ó ti ní mà nípa bí nǹkan sùn ti tẹ̀ ọmọ kọlọ rẹ ọmọ bíbí máa ń tó wọn sọ fún mi ẹ̀jẹ̀ tó ń rí ní ìsìn kí ẹ̀jẹ̀ nǹkan sùn. والحيض دم أسود يعرف بالحيض ẹ̀jẹ̀ dúdú lòun ti wá dáná ṣùgbọ́n ìtẹ̀háwọ̀ kìí ṣe bí ìháyọ̀ ẹ̀jẹ̀ dúdú tó ń pè yẹn kìí ṣe bí ìtumọ̀ rẹ̀ kéde tuntun a yẹn ni pé ní pupa òògùn pupa kí yàtọ̀ sí ẹ̀jẹ̀ ìtẹ̀háwọ̀ gbogbo ti ti sẹ́kọ̀ tí ó ti bẹ̀rẹ̀ sí sẹ́kọ̀ sùn wọ́n máa dín ẹ̀jẹ̀ kan sùn máa ń lójú tó bí yóò jẹ́ dark red yàtọ̀ sí ẹ̀sẹ̀ àmọ̀ ó ti bí yóò jẹ́ light red ilé tó túmọ̀ sí pé gbogbo omi tó ní experience ọgbọ́dọ̀ mọ̀ wọn àti ìṣòro àti ìṣòro àti ìṣòro pé kí ni nǹkan oṣù ẹ̀jẹ̀ tó ti kó ti pa á ẹ̀ wọ́n yàtọ̀ sí èdè ìdíjáde ní ìpínlẹ̀ ní nígbà tó bá ti wá bẹ̀rẹ̀ sí ní ilé ẹ̀jẹ̀ tí wọ́n jẹ́ ti àìlè ìgbà náà lórí kí ọ títí tí ìgbà tó bá ti ná wà wọ̀. eléyìí fún wa pé nígbà tí nǹkan oṣù rẹ bá dé ìṣòro ní kí ọ tí nǹkan oṣù bá dá àwẹ̀rẹ̀ sí ní kí ọ. eléyìí túmọ̀ sí wípé àwọn obìnrin wọn mú káàtà láti máa ń bẹ̀ẹ̀ sọ́ọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò dààmú ọ̀la. Títí àtúntò ṣe nǹkan sùn. Ó ti ti tó dé bí nǹkan sùn yẹn ti dá kẹta. Ó ti tó yóò neglect rẹ̀ òní ṣe bí ìgbà tó rò tó ti dá. Òní kí wọn dáná. Ẹ̀jẹ̀ ti dá ọ, òtún ní kíjọ. Tòtí wọn tó fẹ́ yà wò. Wọ́n kàn jẹ fìlà ká. Kí ọ̀ máa ń ná mọ̀jú tó fún lè rẹ̀ subhanallah yóò máa dáwọ́ àwọn àrùnjọ ẹ̀wò lóṣù ìrùnjọ méjì oṣù tó méjì oṣù tó méjì ẹ̀ lákòókò tó kú ìyàwó yóò di gbọ́gbọ́ ọlọ́dà sàánù tó lè ní pé kí wọ́n gbogbo àtẹ̀yìn fẹ́rẹ̀ kí a ìgbésẹ̀ ìdíjọ́ mẹ́ta ló máa ṣe ẹ̀kọ́ ìdíjọ́ kan lọ àrùn kó o dìjọ. ẹ ẹ ẹ àmì ìfẹ́ tó máa rí ilé ìjẹ́

tí ọ ẹ wà ní kókò kí ọmọ àti ọlá mi ti tọ́ pọ̀ ìdí nà nípa àtijọ́ ló ń kókò tó fẹ́ ìtọ́ra lẹ ìtọ́ra lẹ kò dé ti dandan kó ti mà àmì mọ̀ sojú kòkòrò láti bèèrè ìtura lẹ́sìn lè ti dandan ní ní káfíńkì rẹ̀ ọ̀tún yóò máa di láti ẹni tó ṣe wà. àbí òyò ọ̀tún ti dáńdá tó ẹ̀dùn ọ̀dà mú kankan sí ẹgbẹ́ kínní ìyá sí àwọn ilé yẹn gbà wọn ni àwọn obìnrin rí làwọn obìnrin tàbí kí á kí á lọ ìṣúná àti ìṣúná wà láti ṣàlàyé. Jẹjẹ wọn tó lọ ní gbèsè kó tó tẹ̀ tọ́ lórí ti mẹ́ta. Gbèsè kó tó lè fi fẹ́ ṣéèkì fún ti àtẹ̀tẹ̀ jẹ. Ọ̀pọ̀ àbẹ̀rẹ̀ kí á lẹ̀ kó lè gba abẹ́ ti rere ìdá pé ọ̀dà àti èkó lẹ́bí ẹ̀sìn ti fọ́dún méjì mẹ́ta tí ọ̀dà mọ̀ lẹ́yìn tá mọ̀ ìyàtọ̀ láàrin ikun àti kọ́pà àmọ́ òun sì mọ̀ ìyàtọ̀ láàrin háyè àti òsà àwọn ọ̀nà ṣẹlẹ̀ torí ìdílé ọ̀dọ̀ wa ó lè ọmọ ẹgbẹ́ tó ń rẹ̀ ṣe ìkọ̀sùn kí ìkọ̀sùn bá pẹ́ kó fi lè fura kí ló dé tí ó wa ó lè yé wa ẹ̀wọ̀n tí ọ̀rọ̀ rẹ̀ lọ. Ìlú tó wá ní ìfura sí bóyá láàrin òní kọ̀ọ̀la èyí wá. Ìgbà tí èyí nǹkan sọ dá jọ méjì lẹ́ka mẹ́rin ní wọn títí nǹkan sọ ọjọ́ yẹn ti pé yóò ní ìfura. Ọjọ́ yìí tó bá ti rẹ́jẹ̀ máa kọ́lọ́wọ́ ẹ̀. Ìdí dandan kọ́ máa tó lómi funfun kan. Ìgbè funfun lè mọ̀ wá ní ìjọ mẹ́ta. Ta lọ wá fẹ́ ti dèjì ìrún ìjọ mẹ́ta kọ́lọ́run. Ìdí dandan ti sọ fún wa pé ẹ̀rí sọ nínú ìwáyà yìí wọ́n ní bẹ́yìí dá akọ́bẹ́lẹ́ káyọ̀ bọ́ sókè ọ̀dà ìfọ́lá ìgbà tí nǹkan oṣù rẹ̀ máa wà ní ọ̀gá. nǹkan oṣù ọ̀wá náà kí wọ́n fẹ́ fà ṣèké ni. nǹkan oṣù wá ọjọ́ méjì ó dúró ọjọ́ méjì ó tún wá ọjọ́ méjì ó tún dúró ọjọ́ méjì ó wá ní two plus two plus two plus two forty eight six báwò two plus two péré lọ́wọ́ two plus two tó àtẹ̀wé kékeré kọ́ another four days kò sí nǹkan oṣù sá àmì ìsìn ọlọ́run ọ̀rọ̀ yìí ń gbọ́ mẹ́rin lọ sọ̀tà. lójú máa ń tẹ̀lé bẹ́ẹ̀ fún àwọn òkè ńgbà ẹlẹ́gbẹ̀ẹ́ nǹkan oṣù méjì ti jọ méjì ni tí wàá ti jọ méjì lọ́wọ́ àti bá ya nǹkan ògbè. ìjọ méjì kò tún ní wá kó tó wá jọ méjì ni ìṣẹ̀lẹ̀ yẹn nínú òfin.

àwọn tó tó wà lákọ̀wọ́ láàrin ìpèsè kan irú rẹ̀ máa tẹ̀lé tán náà òbí tí wọ́n fọ àrùn sí tán tó ní ká òkè òun ni àwọn òṣèkò ẹgbẹ́ ti wá lónìí òun ṣèkò sọ méjì ọ̀wá lónìí tó ti ṣèkò rà lọ́wọ́ ẹ̀ láti wọ́n lọ sí láti ṣe ká tó ká sùn bá wà. ìwé ni eléyìí tó ní fún àlọ́ àlọ́lá. sọ eléyìí túmọ̀ sí pé obìnrin gbọ́dọ̀ ní fúrana ọkọ rẹ̀ náà gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀. wà ìdá àdìbọ́rọ̀ wọn ti kó subada máa bá tẹ̀sílẹ̀ àǹkì dáná lọ́sọ̀ kó ìjẹ́ kó lára rẹ̀ kọ̀ọ̀rọ̀ sí kẹ́ tó túmọ̀ sí pé tí táìlì bá ti tán kọ́kà lọ tábà rẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí kí wọn. lóyún bí wọ́n kọ́ fọ ìjẹ́ kó lára rẹ̀ àti ìdíyí sọ kó sábà kò sọ ibi kọ́wé ṣùgbọ́n kọ́wé wà nù àti ìdíyí àbí èyí wa nàìjíríà ló ti jẹ́ pé ààbọ̀ ọmọ ìṣèjì náà púpọ̀ nìkan àti àti ìdíyí wọn máa di àpé yẹ kò sí sáré sọ pé kó ẹni tó ń ṣe fún kọ́wé fa kó sábà wọn sọ àti àbọ̀lá عدم دليل معين لا يستلزم عدم مدلول معين وذكر قدوس kò túbọ̀ sí pé òfin kan pàtó ní pẹ̀tẹ̀ ni nípa ẹni ní ìpínlẹ̀ tọ́ka àbí òye wa ìlà tọkọrọ bò wọn nà àjẹrẹ fún ìlà tọkọ àrùnà àtò wọn nà ní ìfẹ́jọ àmàwọ̀ fún mi ọ ìgbọ́dọ̀ súnmọ́ sí ìkọ̀ọ̀sọ̀ ti dà sí ìkọ̀ọ̀sọ̀ bá dá tán ìwẹ̀ ìgbà náà lè tó lè súnmọ́ rẹ̀ wọ́n ti wẹ̀ ó wọ́n ní wọ́n ní ọ̀dọ̀ ìmáàmù Bukhari rahimahullah wọ́n ní sọ̀rọ̀ àìsílẹ̀ wọ́n sọ ìpè tó ń sọ ọgbọ́n ìlú fún ìdọ̀lá àtàlù alákòógbò ọ̀kà ọgbọ́n kọ́lá tí wọ́n fi máa ń èjì wá. ṣé torí ìṣẹ̀ ààbọ̀ gbogbo gbàtọ́ bá ti rò máa tàlù alá fún ìrọ̀kọ̀ ó túmọ̀ sí pé àlù alá ti bàjẹ́ ìṣẹ̀ ààbọ̀ máa bá àlù alá jẹ́ tọ́ọ̀bà tí ọgbọ́dọ̀ tọ́ọ̀nù lọ sí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ yẹn tó jáde kò sí ní ṣílá péye wa òun kírun lọ́wọ́ ẹ̀jẹ̀ yẹn jáde kò sí wàhálà títí tó fi sálá náà kò sí wàhálà àmọ́ tó bá kírun míì wàá tún lọ sábà wàá tún àlọ́ aláṣẹ fún gbogbo òrùn kọ̀ọ̀kan. ọ̀rọ̀ àdébí tó bá tún lọ sọ́wọ́ pé tó ń má dáwọ́ bọ́ọ̀lì sáàtì ẹni àbí wọ́n fún arúgbó àtẹ́yìn àti ìrànké àtẹ̀kùwá lọ́dún àlẹ́sọ̀lá ìṣẹ̀lẹ̀ sí ìlẹ́sọ̀ ọ̀hún. ẹlẹ́yìn síbò mi ó máa túmọ̀ sí kí ni ọ̀ràn yẹn torí rẹ̀ ní sísọ fún ọ̀ràn yẹn ni kó tà lù àlà òun ló fi ní lọ́kàn balẹ̀. kébì máa ń ṣàfẹ́rí wàhíwá ọ̀wá yàtọ̀ sí máa mú máàlì táwọn sọ yìí pé mùsùlùmí àpò kì í sọ ọ̀ràn yẹn. ọ̀ràn yẹn ni kó máa tà àlà fún gbogbo orúkọ kan ẹni tí ń yàtọ̀ sílẹ̀ yẹn tó tún fi pé yóò sàlùwàlá yẹn tó dà wá yóò ọ̀nà mi sí jáde so tó bá ti báyìí ọ̀nà ni wọ́n á sàlùwàlá ẹ̀jẹ̀ bá jáde tó yí òwú tutù tó fi sílẹ̀ kó sí fún mi wọ́n ká sàlùwàlá kọlọ̀ kí ẹ̀ tó bá fẹ́ ọ̀nà mi yóò tún ṣẹ̀jẹ̀ yóò tún lọ tún ara rẹ̀ yóò tún fún àlùwàlá fún ọkọ̀ kan ilé láti mọ̀ pé wọ́n máa ń bá lọ́la jẹ pé àwọn ọ̀rọ̀ wọn bá lọ́la jẹ. ṣùgbọ́n ẹni wọ́n ti dorí rẹ̀ má lè fi wá lọ́dọ̀ ìmáàmù mùsùlùmí wọ́n ní àwọn onímọ̀ àwọn àmà pọ̀ àwọn rí àwọn pọ̀. wọ́n ní torí pé ilé yẹn ziyadatun ṣáàzẹ àfikún ni tó ti kọ́ tako táwọn ẹni tó ti fọkàn tán ti gbà wà lọ ó tako ìdáhùn ẹjọ́ tó fọkàn sáájú táwọn gbà wá. láti fi mà ike tí àdéhùn kan bá wá ẹbí gbogbo ẹjọ́ gbà wá fẹ́ pàmò wá wọ́n fẹ́ fọkàn sá. ṣùgbọ́n ní ìdílé wa lẹ́yìn ìtumọ̀ sẹ́nà ó wá ńlá lẹ́kùn kan tí ò sí nínú alákọ̀ọ́kọ́ yẹn ṣùgbọ́n ẹjọ́ gbàtà alákọ̀ọ́kọ́ wa òdodo tí wọ́n lágbára ju ti ẹjọ́ gbàtẹ̀jì wa lọ. láàṣọ ẹgbẹ́ àwọn ẹni àkọ́kọ́ yẹn ó ní àríwáyẹ̀tò nàfọwọ́ ó ní ẹ̀gbà wa dá lò dá máa lò ṣùgbọ́n ìwáyẹ̀ tó takò yìí láti bí ìwáyẹ̀tò ṣẹ́ẹ́rẹ́ èkó òun ọ̀tàkò ìtàwọn ẹni tí wọ́n dé lódodo jù wọ́n lọ gbà wá lọ. rẹ̀ àwọn máa rọ̀ wá òṣìṣẹ́ kan مخالفا به ما رواه من هو أوثق منه ونوقع كني شاذا ولكن وتوفيتين يوم مسلمين wọ́n fi ti àfikún yìí ní ṣáàtà wọ́n ní pèsè torí pé àwọn tó gbà wá àwọn náà olódodo làwọn náà òdodo tí wọn náà kò sì jẹ́ títí àwọn tó gbàgbà kọ́kọ́ wa náà ni mọ́mọ́ bùkárí fèrè rẹ̀ ló fi fèrè rẹ̀ ẹ̀yìn tí mo pé bùkárí làbà wọ́n sọ pé lọ́wọ́ lẹ́nu bùkárí yìí lẹ́nu ẹ̀rẹ́ ẹ̀rọ mùsùlùmí tí ọba ti bọ̀kárí lọ àní tó pé ẹnìkan jẹ́ muslim kọ́ lọ tó tún bọ̀ ló yé wa nàǹtí ti gbogbo gbà ó náà sọ pé àbá rẹ sọ̀rọ̀ lọ tún kà ó èyí ti gbogbo gbà ó sọ àbá rẹ yẹn ní mà bá tó bá wà fáwọn ológo ni wọn ọmọ tó ti mọ̀ ju wọn lọ pa èyí ti àwọn bíi ti bọ̀kárí àti muslim kọ́ bíi ti bọ̀kárí àti muslim kọ́ torí ti eléyìí àbá àtọ̀ wáyé àwọn tí ó sọ pé ṣáà pé àgbèjì náà fún ọgbà ọ̀fẹ́ gbogbo yín lòlùmọ̀ wà pa oṣù náà àfàrà náà kò kárí bí wà torí délé ìyáàdẹ bàbá. sọ àdìsí ó fi hàn wá pé bó ti jẹ́ kóbìnrin ló ṣe fi hàn wá yóò máa ṣàlùwalá ọ̀ràn yẹn ni kó ṣàlùwalá fún gbogbo ọ̀rọ̀ kan. síbẹ̀ náà ẹni tí tọ́ ń dà láàmú sẹ́wọ̀n kí ẹni tí ẹ̀jẹ̀ ń dára àbí ọ̀nà wá kò sì ní tó fi lè dá dúró àti kọ́ ọ̀nà sọ kótó. ẹni tí ìtọ̀ náà dára sẹ́wọ̀n kí tọ́ ọ̀nà wá kò sì ní tó lè dá dúró àti kọ́ ọ̀nà sọ kótó. gbogbo ẹ̀ lẹ́yìn tó wá lóògùn ọ̀nà máa ń bẹ̀ lọ́jẹ̀. ẹ̀jẹ̀ náà lẹni tí tó ń dára sẹ́wọ̀n sún ọkàn máa wá ni àti kọ́ ọ̀nà ní àwọn tí sẹ́lẹ̀tò ríì sẹ́lẹ̀tò lọ́wọ́ kíndàlá ní àwọn náà máa ṣàlùwàlá lọ́rọ̀ àyàn fún ọ̀pọ̀ ẹ̀rìn àbálùwàlá kan tí wọ́n bá ti ṣe gbogbo sọ́kùnfin sókú bá tí wọ́n ń jáde gbogbo ìtọ̀ tí wọ́n ń jáde máa fi mọ̀ sílà láti fún wọn bá ti kókó bá wàhálà àkọ́kọ́ fún yàtọ̀ wọn bá tó kókó bá. bí omi ti àbọ̀ náà ṣe yé wa àárí ẹ̀rí kọ́ lórí tó wá. tó special ọ̀gá arígbé kankan náà ló sún wọn pọ̀ títí ẹ̀ ní ń jáde kò sí gèjì ní ń jáde kò sí block. tó nígbà tó ti ṣe block nínú rẹ̀ láti fi wà wọ́n ní ẹni tí ń fi kọ́mọ̀ ṣe kí ni kọ́mọ̀ ṣàlùwà láfúrúgbọ̀ ọ̀kọ̀ yọ̀ọ̀ sábà láti sábà ló ṣàlùwà láfúrúgbọ̀ kan yóò di náà sí nǹkan ń bá jáde tó bá jáde ní nǹkan tí ó ti di ní ọ̀mọ̀ta ìkó rẹ̀ so ṣùgbọ́n ẹni tí sọ́jà láwọn àwọn ọ̀kùnrin wa lórí káàbà torí pé tí káàbà tó bá káàbà ẹ ọ̀pọ̀ yìí máa mú yàrá jọ kànú ọmọ lẹ́yìn àlejò àmọ́hàn sọ̀rọ̀ wá àríwá torí bí ilé aláṣẹ ẹkú gbogbo àti bá tó ní ìwọ káàbà. Àti nínú tí kí màá tó fún àmì ẹ̀rí pé ọlọ́run fẹ́ ká ti ra rí. Ṣé gbogbo ẹni máa ń káàbà fún gbogbo àti bá tó ìdí òní pè ìgbẹ́ ìjọba tún lẹ́mẹ̀wá ó dábà lẹ́mẹ̀wá. Ìwọ́n àwọn ìgbà tó kò ní gbo ibi tí èso ń gbà jáde sọ́gbò. Kò ní kí wọ́n lọ lọ́tọ̀ máa tààrà nítorí gbogbo. Àmọ́ tí tó bá ń dọ̀ láàmú, kí èsì ń ṣe tí wọ́n lò ti sábàbí. Sọ̀rọ̀ pé wà jẹ. Àbọ̀ tó ń jẹ tí ọ̀dọ́ ra wọn. Ọmọ mi lè jọ jẹjá òpó náà lábẹ́rẹ́ sí ní kúrò ìtàn pélé yẹn ọlọ́pàá wọ́n kà tó gbogbo àti ọba tó fún alọ́ àlàsì ọba fẹ́ kí ọ̀nà. àmì ìdílé pípọ̀ ìdàdá o òun tiẹ̀ láti gbogbo ọ̀ràn ẹ̀ àti ọba àti tó kékeré ní ìgbàlá. ẹni títọ́ náà ní aláàmú àtúrọ̀ kò wá ṣèṣin dàlá mi yẹn. ẹ̀rọ tí wàá fi kẹta di ike níwèé òhòrò ìtọ́jú kó ìtọ̀ yẹn ní pápá àgbàlagbà ẹgbẹ́ tó máa ń kẹ́ yẹn òbí ní ìsí ara méje òbí tó bá lé ní sílẹ̀ ọmọ bára lóòrùn lọ́mọ ọmọ ṣòkòtò tí kò pé ọkẹ́ mi tòtò ti báyìí gbà tòtò bá ti bẹ́ẹ̀. Ọ wa ọmọ lọ chíńjì ẹ lásìkò fún ìrànkọ ọmọ wa o sì má ta fọwọ́ pa nígbà míì ìtọ́rọ mi lẹ́yìn nígbà míì ó máa ń wáyé látàrí látàrí ìtúsí jẹ́pẹ́ yóò máa pariwo tó kéde pétọ̀ dáre dáre tó ṣe lọ́fà nígbà tó lọ́nà kọ́ fẹ́ àwùjọ ọ̀fẹ́ àwù ọlọ́sọ̀ ọ̀rọ̀ àtẹ̀yẹ ilé ìyọ̀sìn kọ́ yá yọ mọ̀ pẹ̀lú nínú ojú ọ̀pọ̀. àwọn tó ti wà tó ṣe pé ọlọ́run kan wá ọlọ́run máa dà ní bí ìgbà tó ṣe pé ká fún òun ní ẹ̀rí. ìwádìí tó lọ́dà yà á pé wà ó. وترى سبحان الله ولا دعوة تعالى ومن يعني فوق الله يكون عندك صوت عن الله سبي أجر في ذلك حديث إبراهيم غير إمام حديث علي بن أبي طالب رضي الله عنه قال ظننت رجلا ملاحا فأمرت المكساد أن يسأل النبي صلى الله عليه وآله وسلم فسأله فقال فيه الوضوء متفق عليه واللفظ للبخاري علي رضي الله عنه ثم زين في مدين في مدين فيما يولد فيما يجاد لا أعرفه في omi ومن máa jáde lára nígbà tí òun àti obìnrin bá ń ṣeré kó tó di wípé wọ́n á bára wọn lò pọ̀ àbígbà tó ọkùnrin bá ń ronú nípa obìnrin àbóbìnrin ronú nípa ọkùnrin omi yẹn ó máa ń jáde omi yẹn ni wọ́n ń pè ní kíni ẹ̀dí. Ìyá náà fi kọ́ mi, àwọn àwòtẹ́wọ́ tó lọ fẹ́ bẹ́ẹ̀ tààrẹ̀ tààrẹ̀ tó ìwọ́n tó ní mo bàdá. Ìyẹn ni pé màdí máa ń láàrú lọ́pọ̀lọpọ̀. so nínú ìwáyà kan ojú ń tì mí láti di àná ìsọ̀rọ̀ wá àdó sẹ́gbà pé nítorí ọmọ rẹ̀ ti ti jẹ́ sí mi ìyàwó mi lọ́mọ rẹ̀ ojú sì ń tì mí láti wọ̀ sí àná ìsọ̀rọ̀ wá àdó sẹ́gbà pé mo ní tá a sì ní jáde yìí ní kí pẹ̀lú ọkùnrin òbí mo rò pé yé àmọ́ ìgbà tó yẹ pé òògùn wà ẹni tó ń lẹ́kọ̀ọ́ tó ga ni àti káwọn aláìlẹ́kọ̀ọ́ olùkọ́ àti ìgbọ́ kásìlè tó má tó wà lọ bá bàbá ìyàwó rẹ̀ tó máa pín ẹ̀gbọ́ bàbá tí màdì bá jẹ jáde sílẹ̀ àti mẹ́rin ọ̀gá ọlọ́run ní kú ọ lẹ́nu sọ pé àdéhùn ti gbọ́ mi. Oye àwọn ọmọ ojú tí o orí bí ọmọ àlejò wà sílẹ̀ sílẹ̀ sọ. Eléyìí ti wọ́n ti bọ̀ níbi tó ń pé bàbá ìyàwó rẹ̀. sheikh ni báà ni àtúndínlẹ̀ àkọ́kọ́mọ́ nàbí ìjẹ́ máa jáde pọ̀ lárúdú ẹ̀. àbùkù tó ẹ̀sẹ̀ wọn kọ lẹ́tà. èmi pé wọ́n ti dá ní ẹ̀kọ́ wa rọra kọ kákàdá tó sì fi àdírẹ́sì rẹ̀ sí. tó wá pé èmi ọkọ máa ń yún o mò ń ké pé a ah. tó yé tó àárín ìlú àbíkọ́ àbíkọ́ bí ẹ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tó ga mi wípé àárín àná sáànà á ah, ìtìtì ńlá máa bẹ̀rẹ̀ bèrè wa àpọ́nlé ti gà máa bẹ̀rẹ̀ lè ẹ̀ ń nà mẹ́tẹ̀ẹ̀lẹ̀ wẹ́tẹ̀ bí ń tẹ̀ wú. فقد كان بمثابة والد لك أن توفي وما لسيت دقيقة ببابا فوق lọ́kànnà bá bàbá rẹ̀ tó bàbá kí ni mazeedu kí ẹ̀ ń jáde yìí sọ pé ọmọ èèyàn tó wá ń ṣe gàràgàrà sí i tó wọ́n ti pè wọ́n lẹ́kọ̀ọ́ rárá ẹ wọ́n àwọn sábẹ́ mi máa ẹ̀jọ́ pé ìwọ ní ìsìn ọ̀tẹ̀lẹ̀ ìjọba súnà ní sọ́kà ní tẹ́lẹ̀kùsọ̀ rẹ̀ pa tẹ́lẹ̀kùsọ̀ rẹ̀ náà tẹ́lẹ̀kùsọ̀ rẹ̀ ni kí bàbá ìyàwó rẹ̀ fẹ́ jáde mẹ́tíláṣí wọ́n náà fẹ́ jáde mẹ́tíláṣí ọ̀hún هذا بيت الله والعبد عبد الله صح؟ ìjọ kó tí tó yọ pé abdullahi tó fàyà sí ọmọ rẹ ń bẹ́lí rẹ wá ọyọ wa ẹgbẹ́ àti ẹgbẹ́ bàbá fẹ́ yé wa kí wọ́n jẹ́ni tó lẹ́kọ̀ọ́ kó jẹ́ni tó lápàá yé nítorí pé tó bá fọ́ ìyàlẹ́ wọn máa parí ètò bá jẹ́ kó ní máa gbà lójú àwọn èèyàn. torí délé àní ìhìn àmì tọ́lù rọ̀bì wà á nítorí bá nàbí ìtura tó láti gbé bàbá ìyàwó ọmọ rẹ̀ lọ́wọ́ ilé o. so èyí ti kó ní àwọn méjì mẹ́ta ń gbà yẹn bá nàbí ìtura rẹ̀ sílẹ̀ wọ́n sọ fún un ìṣèṣó orí ápìlẹ̀ rẹ̀ ọmọ mi yẹn tó pé ara mi ò ní tí yóò nílò ara ṣẹlẹ̀ láti lọ máa yóò tó máa tó nǹkan fọ fẹ́yàwó lè kó ló wà yọ sí. àlè ìrìn àlè tọ́lù ló sì kí n tó dáa kò fẹ́yàwó mi ti ti wá fún mi àti láì. ọ̀nà pé ó fẹ́ láì lẹ́yìn kó àlẹ́ sùn bá a lọ àti sẹ́lẹ̀ pẹ̀lú mẹ́ta. tó torí di eléyìí báyìí àlè ìrìn àlè tọ́lù ọ̀rọ̀ wọ́n pa àlùkùdà ibùdó ẹ̀sùn ìkìndí rọ̀bì ọ̀wá wáyé ó kàrà tẹ̀lé ìrìn nígbà èsì tí bá ń béèrè pé mi ò ọ̀fẹ́ lómi tó bọ̀ ẹ béèrè pé mi mo béèrè rárá ń bọ̀rọ̀ béèrè ṣé ti mọ̀ nítorí pé kéèké gbogbo yẹn náà lọ́sọ̀ yìí kí wọ́n tó jíṣẹ́ kí wọ́n lò ó délé tí ó dé bẹ́ẹ̀ tí ò ní jíṣẹ́ lẹ́yìn ló ti lọ́wọ́ pé ah, ẹ ń fẹ́ ìbéèrè tí wọ́n fẹ́ ṣe aláyé ó ní wọ́n béèrè. ó ti rí pé àlùkò púpọ̀ tó jẹ́ pé òun béèrè fúnra rẹ̀ wọ́n kàn lè lò ó béèrè fúnra rẹ̀ kì í sọ òun béèrè tó ti sọ pé tí òun jọ òun béèrè nítorí pé òun ti ju àtàyè tí ọmọ àlẹ́bí wà sọ lọ́wọ́ àríwá àríṣẹ́lẹ̀. wọ́n dábàá béèrè ni mo rán àlùmọ̀kọ́dá kó wà béèrè eléyìí túmọ̀ sí kí kí nǹkan kan bá ti ọ lójú láti sọ nítorí àwọn sábàbí kan tó lè mú ọmọ àtijọ́ àti ìbéèrè ògbórúkọ bẹ́ẹ̀ àbúrúkọ ọ̀bẹ̀ yẹn láti rọ̀ bí o. kò sì tọ́ tí ẹni tẹ́lá ti léèrè ẹni bí báyìí àti àlẹ́wò ìṣẹ̀dá ó kí àtẹ́bí sọ̀rọ̀ bá àṣẹ là léèrè. ọkọ ọ̀nàbìnrin kì í hẹ́rù owó àlùwàlá wọn fún àlùwàlá ti nítorí ẹ̀. òfin tẹ́ni tẹ́lá ti léèrè náà ṣe é àti ìwà akéwì nínú àwọn tó béèrè léèrè táwọn àwọn bí ọ̀ ṣe yé wa ẹ sọ̀rọ̀ àti káràkà ni. ṣé ní wọ́n fi orí ìdájọ́ tó bá mọ̀ pọ̀ dà? ètí ṣe ń kọ́ ọmọ sọ fúnfún pé kí wọ́n mi dáàbì lọ ń dá béèrè ní àbí wọ́n rán. ẹ máa ti béèrè béèrè kí ẹ bá máa dà rẹ̀ dà ẹ má máa sọ fúnfún kí ta lọ́ra. láyé béèrè láyé kẹ́ dúrójú. tó o túmọ̀ sí pé kí ni kí láti tètè béèrè kí ó gbọ́dọ̀ àgbà lọ sọ kí ni wò ó. láti torí rẹ̀ kí a àgbàlá láti. Ìgbà tó béèrè pé tó rọ̀ mọ̀ máa madha fil mali. wà lẹ́sìn máa ń sọ́nà kí ni yóò fi hàn kí ni nínú ìbàdí. tẹ̀lé ìdílé àkànná ọ̀pọ̀ ọ̀wà. kí ni yóò fi hàn kí ni ìbàdí? àyẹ̀sìn kí ni yóò wò? بماذا يفعل المجزاء اللي هو ما إيه؟ عليه الوضوء ثم يقول فيه الوضوء أي ماذا في المجد شرع تنتوني مجيد أنا في توقيتني فيه الوضوء سبحان الله إليه جاءوا السجن إليه في هوا في مجيد ومن بالو على جوه مجيد kó máa ń bá lọ láti wá ti jáì ó wá nu àbí wọn àti ti nu ìwáyà mi wọn béèrè níbi ìrèké tí ẹnìkan bá jẹni tí màdí máa yọ lẹ́nu kí ni òsè nínú ìwáyà mi ọlọ́dún wa àtúnlá ni yẹ́wò sílùú lẹ́kẹ̀ àwọ̀ yọ̀ọ̀pọ̀ abẹ́rẹ́ yọ̀ọ̀pọ̀ abẹ́rẹ́ pẹ̀lẹ́ yẹn túmọ̀ sí pé mẹ́lẹ́ yìí tó bá jáde èèyàn gbọ́dọ̀ fọ abẹ́ rẹ̀ ṣé tó bá fọ abẹ́ rẹ̀ ìdí tó ń gbà jáde ṣé yóò tún fọ ètò àlẹ́jẹ rẹ̀ lọ́kùnrin wọn ní nínú ìwáyà tí àwùjọ wò wọn ní wọn ń tẹ̀yà yìí ó ti fọ ẹ̀fọn rẹ̀ eléyìí ló fi yàtọ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn olùkọ́. Níbo ni wọ̀dí ìjáde níbo wá ní wọ́n gbé lápọ̀? Nígbà tí màá níwò fi gbé ọwọ́ méjì nígbà wà láwọn pọ̀. Kí wọ́n lè túmọ̀ tó pọ̀ tó tó fẹ́ parẹ́? Wọ́n ní torí pípò bá ti bẹ́ẹ̀ lọ fẹ́ parẹ́. Láyé jẹ́ kí oríkèé yẹn kó kó jọ tó ń bá kan gbogbo ẹ̀ yóò kó jọ màlẹ́ ìwé jáde náà. Àmọ́ tí wọ́n kọ̀ wọ ẹni ojú tí màlẹ́ ìwà lásán lọ kò ní dímọ̀ sí ìlọ láti kó má jáde mọ́. Ṣéde lé ẹ̀gbà wọ́ọ̀rọ̀ yẹn ti fẹsẹ̀ rìn lẹ̀ gba tó ti fẹsẹ̀ rìn lẹ̀ aláwọ̀ àwùjá lè wí mọ́. Ìrẹ̀ tí màá lè bá jáde lára rẹ̀ wọ́n á kọ gbogbo abẹ́ rẹ̀ tó kárí ọ̀pá rẹ̀. Àbọ̀bìnrin tí màá lè bá jáde lára rẹ̀ ó fà bẹ̀rẹ̀ dáadáa. Gba tó ti rí ọ̀pá rẹ̀. Àbẹ̀rẹ̀ jẹ́ ìdáhùn wọn á sọ̀rọ̀ kan nínú àwọn pẹ̀lẹ́ yìí wípé ìyẹn dábà ti fọ màbí ìfò lára wa àwọn àlọ́fẹ́ àlọ́ aládàá lọ kí ọ̀fẹ́ òkè màbí ń gbà mí tó bá ti ń kí ìwé kò máa wá sí ìwọ lọ tọ̀ so fún mo ti ya màbí ìfẹ̀rẹ̀ sí ni wá fẹ́ òkè yẹn ti ní nǹkan tó lè bí tọ́ tó tọ́ tọ́ ta tọ́ ta tó mọ́ wà mọ́ tó yọ̀ mọ́ wà ní tó wọ́n ní ìyẹn ti sábà ìyẹn kọ gbogbo ó ti dàrú àlá wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kírun tí wọ́n ti mẹ̀lẹ́ ìlú wa. láàrin yẹn sọ pé màá máa bá mi lọ́kọ̀ bá wà á. torí pé kí ni nítorí ní kí ṣe ti ṣe omi ò yé wá. tòkà sọ pé òun rẹ̀ ó mú ṣáàlà ń bẹ lọ́kọ̀ mọ́tò. ṣé òfin gbà ní ọkọ̀ mọ̀lẹ́ òtútù la tó fún wa tó lọ fún kọ̀ òṣùpọ̀ tó fún wa kó tó lọ sùn pọ̀ wá torí ìwọ náà ló ti sọ lágbára ẹbí ọmọ wa wá ọmọ wa ọmọ wa nǹkan ẹni ìwọ̀n ọ̀daràn ló ní náà àbí ètò ọ̀daràn ọ̀daràn yóò tó nìkan onígbọ́n bí ọlọ́kadà nígbà tó ń bí ọlọ́kadà wá so obìnrin náà wọ́n wá ọ̀ọ́ ọwọ́ ọwọ́ àpapọ̀ láì dé lẹ́yìn ọwọ́ àwọn ènìyàn ńlá. ọmọ ọgbọ́n dára ní ayé ìjọba ọwọ́ dára ní grade one. bí wọ́n ló tẹ ọwọ́ kadà bẹ́ẹ̀ ni nǹkan bẹ́ẹ̀ nígbà ọjọ́ sí ààrẹ àwọn òkúta. náà láti ẹni tó dúró lórí títí àwọn òkúta. nàbí ìwádìí ọ̀hún ní gbọ́n máa ẹ̀wọ̀n kó nǹkan lọ́kọ̀ wà ara rẹ̀ fa jùs ọ̀dínà tí ọlọ́run wọn látọ̀kọ̀rọ̀ bó dínà. èyí ni yóò ro ìdílé láyé rẹ̀ kó máa kó ìyá rẹ̀ kó máa hàn sí i. àwọn tí yẹn bá ń rìn ní kérékéré gbogbo àwọn àtẹ̀kí burúkú wọn wà wá ìyá ọ̀nà wà pẹ̀lú owó. ìjọba ìrìn àti gbogbo ń sọ ọ̀dà ń sọ ọ̀dà ọ̀dà ló kọ́ ẹ̀. ẹjọ́ kò ní lẹ́kẹ̀ọ́ ọ̀hún wọ́n á ìlú obìnrin ọmọ ẹ̀ gbókòó sí. àwọn èèyàn pé ọ̀pọ̀lọpọ̀ ìdíjú ti sọnù ní ọ̀rọ̀ ọ̀hún jẹ́ pípẹ́. obìnrin náà ó fẹ́ jáde yẹn nínú méjìlí yóò àti ìfẹ́ ìgbìmọ̀ fẹ́ jáde wọn náà wàá ti di ara sórí àbá. ẹ̀sìn ìmọ̀ fún gbogbo àgbà náà ti di pé lẹ́wọ̀n ṣe pé ìwọ́jú kọ̀ọ̀kọ̀ ibi tó tó kọ̀ ọ̀rọ̀ kó gbogbo ẹ̀ ti fún ọ̀hún àjọkù òun ló fẹ́ kọjá yóò máa gba àárín bí ẹsẹ̀ rẹ bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ yóò gbà kọjá àwọn ànàbì nígbà tó ń kọ́ o. báwo ni kúkú máa ń ṣe láàárín rẹ̀ bí ẹni ti ní yẹ nípa ẹ̀rọ àwọn ọmọ àwọn òkú pa ẹ̀rọ lọ́gbà o àwọn ìlànà tó lẹ̀ bí ẹ̀sẹ̀ bá ṣúdẹ̀ǹtì kọ́ àti ìwà sí pọ́ǹpù kò tó máa ń ṣe. àwọn tó kò gbá wọ̀ dá yóò wọ̀ dá yóò wọ̀ dá. nítorí bí ilé ẹjẹ́ sílẹ̀ tó tó ọ̀dà jẹ̀ náà ẹ̀kún nìkan ọmọbìnrin kan tó lójú tó wá dé gbogbo ń kí ara ìdílé ìdílé kọ́ náà láti bẹ́ẹ̀ ni àwọn òbí rẹ̀ àwọn òbí rẹ̀. sẹ́ni kí ìgbà tí ọ̀dà ọ̀dà ni wọ́n máa ń ti gbogbo àkọlọ̀ tó kọ́ wọ́n láti kọ́rọ̀ tó ti dè nà ọ̀gbọ̀rọ̀ tó náà dé. tó gbogbo àwọn kan wọn ká jẹ gbogbo òru òsùn òru òsùn kí wọ́n gbé ẹ̀tọ́ akólóyè àlùkò òsùn gbogbo ọ̀rọ̀ tó sọ̀rọ̀ lẹ́ta sọ lórí pé o gbogbo màdí wa ń dà sí ọ̀ṣọ́kòtò. ọ̀daràn nígbà tí ó والله إنه لمسلم والله yóò wá sí àwọn ojú ọ̀wá àkùrọ̀ ìwà àlùbá nígbà tó dára òkúrú. èyí ṣe tó ń kó kí o bá àwọn òbílẹ̀ ọ̀dọ́ sọ pé wà láti kọ̀rọ̀ bó ilé ajé náà ti gbogbo ọjọ́ ọ̀dà ọlọ́run kọ́ lákòókò sọ wa lọ́rùn àwọn ọlọ́run àti máa ṣe ń fẹ́ ó lé wa jẹ́ náà ṣe ń kó sànù wa torí pé n tó ọ̀dà ọ̀dà ló kọ rẹ̀ ní ẹ̀rí gbogbo tó bá ti lè gbìyànjú tó bá ti fẹ́ lọ́wọ́ bá fẹ́ ọlọ́run sọ ọba ọlọ́run sọ ó rí pé gbogbo ra gbogbo jọ náà kan kàkún ní kàkún òun kọ́nà kan lójú rẹ̀ nígbà wọn ní gold àbí èyí wọn ti ní gold kí ló fẹ́ fi pàǹdà sí kí ló fẹ́ fi ṣe tí ìbá ti pàrà rẹ̀ ò yá nítorí ilé ìgbà tó eléyìí àwọn àdéhùn yìí ti tàbí mẹ́rin bá lónìí. wọ́n kọ́ ọ lọ lórí àti ẹjọ́ máa ṣe mára wọ́n ọ lọ lórí àti ẹjọ́ máa mójútó ẹ̀sìn wa wọ́n ọ lọ lórí àti ẹjọ́ máa ṣe ọ̀fẹ́ wọ́n ọ lọ lórí ìfẹ́kúfẹ́ ọ̀kan wa wọ́n ọlọ́kàn nínú ẹjọ́ máa tẹ̀lé tẹ̀ ní kókó àti ní gbangba. سبحانك اللهم وبحمدك Number one alhamdulilayi ìyẹn ti mọ kó tó máa ń yọ lẹ kí ti ti látàrí kọ fún ọmọ ọmọ sọ pé tó bá ti kà lọ aláwọ gbogbo ọmọ kan gbogbo tó bá tún jáde lẹ́yìn rẹ nígbà tí o sùn ọmọ kan rẹ ẹ má tó ọmọ rẹ máa dàgbà wọ́n dá ara rẹ̀ awẹ́ láti. ẹni tó ṣe pé gbogbo ìgbà ló máa ń lálà tó bá fi lálà mà ní ìyọ́ jáde lára rẹ̀ kí ló lè. àkọ́kọ́ àmì ni lórí àmì lórí àmì kò sì bàlágà. tó ọlọ́run ràn lọ́wọ́ ó ti ti pẹ́ yàwó. ojú wàhálà ẹ bá ti jáde lára rẹ̀ yọ̀ lọ́wọ́ ọ̀tẹ́ náà àìdáa ìgbà ìdá ló mú máa jáde kódà kan jáde tó jáde tó ṣe ń jáde yẹn lọ́pọ̀lọpọ̀ ní àwọn olùmọ̀sára wọ́n fẹ́ẹ́ sábà bí kí wọ́n sọ̀yìn láti tẹ̀sẹ̀ kù sí kí màá ní ọmọ ìjáde bá ó bẹ́ẹ̀ nu sábà bí kí wọ́n sọ̀yìn láti tẹ̀sẹ̀ kù sí ó sì ń bẹ nínú sábà bí kí wọ́n sọ̀yìn láti sẹ́ni tí ọmọ wa kọ́ ara rẹ̀ mú màá ní ìrẹ̀ jáde ìtọ́lọ̀ ọ̀bọ̀ ọ̀fẹ́ tòtò bá jáde fúnra rẹ̀ látàrí kó sùn ọ ṣùgbọ́n má já fara kò sì fẹ́ yà wò. ẹtí mẹ́lí ìjà ti sòkòtò rẹ̀ ìjẹ́ ní òkùnkùn ọ̀nì àbúgbà ọ̀ kí sọ tẹ̀. àwọn tó bá yẹ láti lọ ọtẹ láti sọ kò burú. ìjọba náà sọ nínú ṣẹ̀rí àní pé yóò omi sí i yóò fi di pé ó fi omi rẹ̀ bẹ̀ dáadáa yóò wá fọwọ́ gbó yóò gbó dáadáa tàbí wá gbó dáadáa.

حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم الثابت حسبي الله ما في ما تقول اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش العظيم ما شاء الله كان وما لم يشأ لم يكن لا حول ولا قوة إلا بالله فاعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أعوذ بك من شر نفسك ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم Thank you. ẹnu oríṣiríṣi mẹ́mórì lọ́rọ̀ àwọn yẹn wà fẹ́ kí wọ́n ti gbọ́ de ti hà àwọn yẹn tún wà fẹ́ kí tẹ bá wọ́n de ọgbà mẹ́ẹ̀ẹ́dógún ìgbà tẹ́ ń kọ́ òun sí ju òun kò ní í dúró. Níbo ṣe kéèké ìgbà àbí ìgbà yẹn yẹn ti láti pa ọ̀rọ̀ sọ́nà ní dandan kọ fẹ́ ọ̀rẹ́. ọlọ́run ti lẹ́tọ̀ọ́ pọ̀ àbí òye ẹ̀rẹ́bí ti ń sọ̀rọ̀ lọ́dọ̀ àti fún nǹkan ọ̀fẹ́ àwọn olùkọ́ yé wa fún nǹkan ọ̀fẹ́ àwọn olùkọ́ fún ọ̀fẹ́ nǹkan ọ̀fẹ́ àwọn tó wà sí ìgbà ọ̀fẹ́ àwọn àmọ́ ọ̀fẹ́ lọ́mọ àlọ́ lóko yàtọ̀ bá ń bẹ láì lórí rẹ̀ ló ti jẹ́ mọ́ àti òkú ọ̀fẹ́ àwọn olùkọ́ ààbọ̀ ah, sílẹ̀ ìwà sílẹ̀ dúdú wọn náà lè sọ kọ́kọ́ ọmọ rẹ̀ àwọn tí wọ́n là náà ọmọ rẹ̀ lọ́mọ rẹ̀ náà. wọ́n ti gbé wọ́n ń gbé àwọn fẹ́ ṣe ìwé ìta ilé àdìsí ọgbọ́n sọ pé àwọn sọ̀rọ̀ lóbi tó máa tó máa ń ṣe ayé òwò wọ́n máa mú aṣọ oṣù tó máa ń ṣe abẹ́ òun láti wé àìjọ tuntun ní báwo ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ọ̀nà ìdíjẹ́ ti ń gbà jáde bá ti jẹ́ wọ́n pè ní àlùjọ́fò tí ọ̀nà ìdíjẹ́ ti ń gbà jáde bá ti jẹ́ kárọ̀ ó túmọ̀ sí pé nǹkan oṣù tí wọ́n. tí dandan ní kí ẹ dúró ti jíjáde omi funfun kó ṣe dandan ìjọba ti gbẹ ọ̀pá àríkẹ́ lọ́wọ́ ẹ̀ omi funfun bá jáde lẹ́yìn rẹ̀ ẹjọ́ méjì mẹ́ta kò bó. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت